kábíyèsí wọ́n ní gbogbo tí a bá ṣe lálẹ́ yìí ẹ tètè ṣe é tẹ́ ẹ bá wọlé talẹ́ yìí ìbejì lóru wọ́n mú wá fún yín ẹni wọ́n bá dùn mọ́bẹ̀ kó ṣe ámì mẹ́ta tó wọ́n dáadáa. ẹ rí ló bá ṣe pé lọ́dọ̀ wa ní Ìlọrin bá ti sáàmì o àmì ọmọ wa tẹ̀lé àmì ọmọ wa tẹ̀lé o àmì ọmọ wa tẹ̀lé ah! wọn wọn gbọ́ yorùbá òye yorùbá àwọn òye sọ fún akata general owó àmì òru àmì wọn tẹ̀lé bẹ́ẹ̀ ọba sami nísìnyí àfúrásì àmì eléyè tí ọba sami àfúrásì ọba tí ọba sami àfúrásì ọkùnrin tí ọba àmì á fura sí i obìnrin tí ò bá sàmì á fura sí i ọmọdé tí ò bá sàmì á i bí ọba ti sàmì kábíyèsí olójú òkú láti Kwara State oníbàbá onígbà á sàmì sàmì ẹ sàmì bàbá wo ẹlẹ́rìn bàbá wo onígbà onígbà olójú òkú.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 kábíyèsí ọlọ́run inú yìí ti ń dùn lónìí tó sí yín wá ìyàwó sẹ́yìn the fan grandmother mi ò fi lọrin màmá aṣọ àbúrò àyọ̀ gbà owó àmì ní látọ̀dọ̀ kábíyèsí máa ṣe mọ́tò ó kù nìkan tó ò ní máa ṣe ajé arọ́dẹ ànákò kábíyèsí tí mo fẹ́ ké fún yín yìí bíṣọ́ọ̀sì Sàlátì bá ti ké síbì kan gbogbo ìbànújẹ́ rẹ̀ ọ̀lọ́ ni ìdùnnú ọmọ wa wọlé sọlá pẹ̀lú ìdùnnú tẹ fẹ́ látọ̀dọ̀ olórí mẹ́ríàmà ọba mi àfihàn rẹ̀ pé yóò tà fún yín kábíyèsí àfi ọlọ́run fi yín lẹ́mìí balẹ̀ ìta fẹ́ kéyìí àfi ọlọ́run fi yín lẹ́mìí balẹ̀ bẹ́ẹ̀ bá ti rọ́ọ̀lù ìbejì ni ó dé lẹ́sẹ̀kẹsẹ̀ lọ́kùnrin. ẹ tún wá pè wá láàfin yìí bá kó ìbejì ọkùnrin jáde ya ní amínà yàkí bisimilahi rahman rahim wọn náà máa sámi kọ́ ti rí ara rẹ tí ò ní burú mọ́ ọ̀rọ̀ rẹ dá sí i ara má tẹ̀ tì í ibú ọba ya ويا دافع الآفات ويا واكي المخافات ويا كريم المكافات ويا معين الوفات ويا ولي العفو والمعافات صل على محمد خاتم أنبيائك ومبلغ أنبائك وعلى مصاب نصرته ومفاتيح نصرته yìí sílẹ̀ aláwọ̀ mi nà zakati ṣayá tì í ni wọ́n nà sawati sadá tì í ni wọ́n yìí nà tìlí báàgì yìí na wọ́n mọ̀ ádẹ́ ti tọ́gì yìí na wọ́n mọ̀ ádẹ́ tẹ̀lé ádì yìí na wọ́n ò diwa ni mọ̀ ádì yìí na wọ́n gàlà bíi gàlì bíi wọ́n sálà bíi sàlì bíi wọ́n hí alì mọ̀tálì wọ́n kì í alì mọ̀tálì wọ́n àjírí náà aláwọ̀ mi jẹ́ òrìmọ̀já òrìmọ̀ واخرجنا من ظلمات الظالمين وادخلنا برحمتك في عبادك الصالحين اللهم اهتنا في تربتنا وغربتنا وغيبتنا وأوبتنا ونجاتنا ورجعتنا وتصرفنا ومصرفنا وتقلبنا ومنقلبنا وحفظنا في نفسنا ونفائسنا وعلتنا وعددنا وعددنا